إن الحمد لله نعمده ونستعينه ونستغفره من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم الصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم أدوك فون الله gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní jẹ́ òní jẹ́ ọjọ́ kọkàndínlógún àòní jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù Ramadan a rí i pé kíní ọ̀hún ti mọ́ra lọ díẹ̀díẹ̀ ń dàbí kọ́ mọ́ lọ mọ́ bí kọ́ mọ́ tàn mọ́ ṣùgbọ́n tó ká jẹ́ ẹni tí ó gbìyànjú ká ẹni tí ó jẹ́ ẹni tí ó kẹ́kọ̀ọ́ nínú oṣù Ramadan yìí a rí i pé láti bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn àwọn ọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó sáǹfààní dé sí etígbọ̀ wa ká jẹ́ ẹni tí ó mú lò ká ẹni tí ó mọ fetí palàbá rẹ̀ gbogbo ètò àbá tí ń gbọ́ ká máa gbìyànjú ká máa rí múlò ló fi ṣàǹfààní jù ká máa jẹni tí ó gbé kọ́ wípé ìjọ tó bá tó wúlò ní tó lọ rè téèyàn bá gbé kọ́ péjọ tí ó tó wúlò lòun ó tó lọ rè à olúwa rẹ̀ mọ̀lẹ́ bá rẹ̀ níbi tí ọ̀tẹ́ lọ́rùn torí pé ilẹ̀ ń sú ilẹ̀ mọ́ ọlọ́jọ́ ń kájọ́ gbogbo wa là mọ́jọ́ tí ẹnìkọ̀ọ̀kan wá dá kọ́nà jẹ́ kí ẹ̀mí wo túbọ̀ gùn sí lórí dáadáa kọ́nà wa fi sí olóore kó fi rọ̀ alọ́run sí ibi rẹ̀ ètò yín ètò wa húdanu àbúṣọrọ̀ òun náà ni ẹ máa gbọ́ láì sin báyìí náà lọ kọlọ́ba kí orin ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ àwọn olùmọ̀ wa tí wọ́n bá wa ṣe náà ni wọ́n bá wa ṣe kọ́lọ́ ṣe ní ìrọ̀rùn fún wọn àwọn náà ni dr wa dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ilé tí ó wà ní ẹ̀sánú ajé èrìà nílùú ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bá a ṣe sọ ní ọjọ́ tó wọ́n síwájú wípé tó ìwọ má jẹ́ ẹni tí ọkàn máa sọ pé à ń gbádùn yín à àti ń jàǹfààní ìmọ̀ èyí lọ́jọ́ sátidé sátidé àti ọjọ́ sunday sunday èyí látàgò mẹ́jọ àárọ̀ síbi aago kan sáago kan àbọ̀ àwọn ọmọ kéékèèké náà sì láàyè tí wọ́n náà táwọn náà ti ń kẹ́kọ̀ọ́ tó ìdílé ìjà gbìyànjú kí bàbá ó gbìyànjú kó fọmọ rẹ̀ ilé ẹ̀kọ́ bàbá náà sì gbẹ̀yìn láti wá wá ìmọ̀ torí pé ní tí ó ṣe wá láǹfààní láyé àti ní ọ̀la àlìkíámọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà báyìí kẹ́lọ́ba kí ó ṣe rọrùn fún wọn láti lè bá wa sọ náà bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته lónìí a ṣàlàyé nípa orígun kẹrin nínú àwọn orígun kágbọ́ lọ́wọ́n bá wa gbọ́ tẹ́ ẹ bá gbàgbé àti ṣàlàyé orígun alákọ̀ọ́kọ́ eléyìí ti ṣe ká gbàgbọ́ pé Ọlọ́run bá ń bẹ a ṣàlàyé orígun ẹlẹ́ẹ̀kejì ti ṣe ká nígbàgbọ́ sí wípé Ọlọ́run bá ní olúwa a ṣàlàyé orígun kẹta eléyìí ti ṣe ká nígbàgbọ́ sí pé Ọlọ́run bá nìkan la tó sìn tá a sì gbọ́dọ̀ máa sìn lónìkan wàyí o lónìí orígun ẹlẹ́kẹrin òun náà ní ká ní ìgbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́run ọba tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù dájúdájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ nínú alukur'an nínú suratul a'raf ó ní walillahi al-asma'ul husna fad'uuhu biha wadharu alladhina yulhiduna fi asma'ihi sayujzawna ma kanu ya'malun jù nítorí náà àwọn orúkọ yìí ni kẹ́ ẹ máa fi pè é ẹ wá pa àwọn ẹni tó ṣe pé wọ́n kọ̀yìn sáwọn orúkọ ọlọ́run ọba ẹ pa wọ́n tì ẹ pa wọ́n tì ọlọ́run san wọ́n lẹ́sàn lórí tí wọ́n gbélé ayé sí ọlọ́run tó sọ nínú suratu Taha ó ní Allahu la ilaha illa hu lahul asmaul husna Allah ọlọ́run òun náà ni ọba tó ṣe pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan ṣoṣo. So òun náà sì ni ọba tó ní àwọn orúkọ tó rẹwà jù kí wàá ní ìgbàgbọ́ tó yẹ ká ní sí àwọn orúkọ ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ lábẹ́ ẹ̀pá àgbọ́ ọlọ́run ọba gbọ́ bí ó ti ṣe yẹ kí ìgbàgbọ́ owó rí lórí àwọn orúkọ ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ lábẹ́ ẹ̀pá àgbọ́ ọlọ́run ọba gbọ́ òun náà ni pé gbogbo orúkọ tọ́lọ́run bá fi pera rẹ̀ ká fi pè é gbogbo orúkọ tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá fi pè ọlọ́run bá ká fi pè é gbogbo àwọn ìròyìn tọ́lọ́wọ́n bá bá fi ròyìn ara rẹ̀ ká fi ròyìn rẹ̀ gbogbo ìròyìn tánàbí sallallahu alaihi bá fi ròyìn rẹ̀ ká fi ròyìn rẹ̀ gbogbo ntọ́lọ́wọ́n bá bá wá ní kìí ṣe tòun káwa náà ká lè jìnnà sí i gbogbo ntánàbí sallallahu alaihi wasallam tọ́ba lè jìnnà sọ́lọ́n káwa náà lè jìnnà nínú àwọn gbogbo ẹ̀ jìnnà torí pé Ọlọ́hun Ọba ó ròyìn ara rẹ̀ nínú Suratu Shura àyà kọkànlá ó ní laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò má sí nǹkan kan tó dà gẹ́ bí Ọlọ́hun kò sí nǹkan kan tó dà gẹ́ bí Ọlọ́hun wa huwa as-sami'ul Ọba ni olùgbọ́ òun lolùrí wáyé o tí eléyìí bá yé wa a rí i pé tábà wo àwọn àyà alukur'an gẹ́gẹ́ bí ti àti wí ṣáájú ọlọ́run bá fi yé wa yéké pé òun ló ń ní àwọn orúkọ tó rẹwà jù òun ló ń sì ní àwọn ìròyìn tó ga jù àwọn ìròyìn àti orúkọ yìí ẹ máa fi pe òun àwọn ìròyìn tọlọ́run àwọn náà ní ìròyìn tó àbí àwọn orúkọ ọlọ́run àwọn náà lórúkọ tó rẹwà jù nígbà tó sì jẹ́ pé àwọn ìròyìn rẹ̀ àwọn làwọn ìròyìn eléyìí tó ga jù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó wá ní àwọn orúkọ yìí ní ká máa fi pé òun eléyìí jẹ́ àlàyé ọ̀kan nínú àwọn nǹkan tí sẹ́rí àmú apá àmà fi ṣàtẹ̀gùn àmà fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run ìpè ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìwọ náà lọ́ba tó ṣe wípé ọba aláforíjì ni ọ ìwọ lọ́ba aláforíjì bí kò sọ wípé. اللهم اغفر لي وارحمني إنك أنت الغفور الرحيم ìwọ ọlọ́run foríjì mi ìwọ ọlọ́run kẹ́mi torí pé ìwọ lọ́ba aláforíjì ọba ti kẹ́ni torí pé lábẹ́ ẹ̀pọ́ ńlá aláforíjì ńlọba ti kẹ́ni ló ti ń tọrọ àforíjì àti kẹ́ bákan náà allahumma rzuqni innaka anta razzaq ọlọ́run rọ̀ nítorí pé wọ́n lọ́ba ti rọ̀ ní lọ́rọ̀ gbogbo eléyìí ó ń bẹ nínú àwọn nǹkan eléyìí tó ṣe wípé èèyàn yẹ kéèyàn máa lórúkọ ọlọ́run ọba fún ó ń bẹ nínú àwọn nǹkan eléyìí tó yẹ kéèyàn máa lórúkọ ọlọ́run ọba fún ká máa fi dídárúkọ ọlọ́run ọba ṣàtẹ̀gùn nídìí àwọn àdúrà tá a máa ń ṣe eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta tí sẹ̀rí àmú apá lè fi ṣàtẹ̀gùn ẹ rí i pé táwa bá ń tọrọ àdúà àwa náà máa fi nǹkan púpọ̀ ṣàtẹ̀gùn a lè yípa ń tọrọ nǹkan báyìí kọ́lọ̀ wọn bó ṣe fún wa ọ̀la òjò tí ń rọ̀ lónìí kọ́lọ̀ wọn ṣe nǹkan báyìí fún wa ọ̀la àwọn bàbá bàbá kọ́lọ̀ wọn ṣe nǹkan báyìí fún wa ọ̀la àyè tá a wà. gbogbo eléyìí ọjọ́ nǹkan tó máa ń wá lẹ́nu wa léyìí tó ṣe wípé èyí tó dáa jùlọ ní ṣẹ̀ríà ní ká máa ṣe èyí tí ó dáa jùlọ ní ṣẹ̀ríà mú wá èmi pẹ̀lú rẹ ṣẹ̀ríà yìí ló sì pa dandan pé ká tẹ̀lé torí ẹ̀ ọlọ́ni walillahi al-asma'ul husna fad'uuhu biha ọlọ́run ló ní àwọn orúkọ tó rẹwà ẹ máa fa àwọn orúkọ yìí pè eléyìí túmọ̀ sí pé káfọ orúkọ ọlọ́run káfọ pọ̀ ọlọ́run ọ̀ ń bẹ nínú nítòsí pa àlè fi sàtẹ̀gùn síwájú ọlọ́run tátùn gbalada ṣùgbọ́n bá ṣe máa lò láti wí yẹn o bí kò sọ pé yà Razzaq urzuqni ọba ọlọ́rọ̀ rọ̀ mí lọ́rọ̀ yà Wahhab hab li min ladunka rahma wọ ọba ọba tó ṣe pé a máa ta ni lọ́rẹ̀ ta mi lọ́rẹ̀ kẹ́ látọ̀dọ̀ rẹ̀ yà Fattah iftah li abwab fadlik wọ ọba tó ṣe pé máa ṣínà fún yàn ṣínà ọlà rẹ fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kéèyàn á jókòó kó wá ní ọ̀kan nínú àwọn orúkọ ọlọ́run ló ń fẹ́ lò tóun fi máa ṣàdúà bí kò pé ya allah ya allah ya allah ya allah ya allah ya allah eléyìí kò ṣe déédéé pẹ̀lú sunnah anabi sallallahu alayhi wa sallam wọn ni dhikrullahi. باسم من أسمائه المفرد ليس من السنة ká mọ́kàn nínú orúkọ ọlọ́run ká pè láti ń ṣe dhikr kò sí nínú ti sunna mu wa. abẹ́ni tí ń fa ya latif ya latif ya latif ya latif ọ̀tà kò sunna anabi sallallahu alayhi wa sallam torí pé àti ráyà ó wá kú bá ṣe lò tí ò tún fi ní takuta anabi sallallahu alayhi wa sallam. a gbìyànjú torí pé islam yìí kìí sànà lọ bẹ̀rẹ̀ kìí sóni. So kéka ṣe pé mi ọkàn jókòó ẹ máa túmọ̀ alukurani bó bá ṣe wù mí àbí kí wọn náà máa túmọ̀ rẹ̀ bó ti ṣe fẹ́ alukurani ti sọ̀kalẹ̀ láti tó ti ju one thousand four hundred years ago lọ so àwọn sọ̀hábà alukurani sọ̀kalẹ̀ wájú wọn ànábì gan tó lọ́n sọ̀kalẹ̀ fún wọn lálàyé tó ṣe fún wa lórí àwọn àyà rẹ̀ àwọn sọ̀hábà tí wọ́n sì sọ̀kalẹ̀ lójú wọn ó ní táwọn náà gbọ́yé ń pa rẹ̀ àgbọ́yé táwọn eléyìí tá a bá ti ní kò pè wá títa wá ní ò pè wá. eléyìí ń jẹba àbí kẹ́hìn tí a máa ń kó ń ṣe díkìrì kọ́ máa ṣe at end of the day yọ padà tún fẹ́ já sí gbígbà tí èèyàn ṣe hu hu hu hu ṣe hu hu hu kí ni ìtumọ̀ rẹ̀ huwa nǹkan kí ni ìtumọ̀ rẹ̀ húwà ò sínú orúkọ lọ nítorí pé ọlọ́run bá ń sọ̀rọ̀ húwà lọ húwà lọ ò túmọ̀ sí pé ó lásán pronoun ohun tí wọ́n fi ń ṣe àmì tí wọ́n máa ń lò dípò orúkọ ẹ̀hẹ́n kò túmọ̀ sí korúkọ ọlọ́run ní húwà so eléyìí jẹ́ báwọn tó bá yé wa báwọn ká forúkọ ọlọ́run ọba ká fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run àkọ́kọ́ nù ẹlẹ́kejì nínú tá a tún lè fi ṣàtẹ̀gùn lábẹ́ ṣẹ̀ríà yìí òun náà ni iṣẹ́ rí ta bá wọn pa wá sí iṣẹ́ rere tá ṣe tó yẹ pé a ṣe tọ́lọ́run kò ní kárí mi nú ká fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run lórí tá a máa ń fẹ́ eléyìí náà ń bẹnu tíṣẹ̀rí àtúmọ̀ wá fún wa gẹ́gẹ́ bí ìtàn àwọn ẹni mẹ́ta tánàbí sallallahu alaihi wasallam fún wa tí wọ́n ń bẹ lórí ìrìn tí wọ́n wá sá sínú kòtò kan tí ń bẹ náà àpáta dáì pé bí wọ́n ti ṣe wọ́bẹ̀ ta ìwọ́bẹ̀ tí ọ̀pẹ́ iná lọ́lọ́run ní kí àpáta kan síbò wọ́n níbi tí wọ́n wà yẹn tó pé àlàfo kan ò sí tán lè gbà jáde tí ó gbà wọ́n tí wọ́n wá sọ tí wọ́n dá mọ̀ràn pé àwọn ń wò pé tí kálukú bá sọ ohun tó ṣe láàrin rẹ̀ sọ́lọ́run tí ò ní kárí mi nú káwọn fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run bóyá ọlọ́run lè kó àwọn yọnu táwọn wáyé tóníkálukú wọn sì ń sọ dáadáa tó ń ṣe nítorí tọlọ́run kọ́lọ́run ọba ó wo dáadáa tó ń ṣe yìí kó yọ àwọn nu táwọn wáyé bẹ́ẹ̀ lẹ́nìkejì sọ tiẹ̀ bẹ́ẹ̀ lẹ́nìkẹta sọ tiẹ̀ kọ́lọ́run ó wo dáadáa táwọn ṣeun ṣàkíyèsí o sọ àwọn kí ní ìsinyìí wọ́n máa sọ pé kọ́lọ́run wo àlùbáríkà iṣẹ́ tó ọ̀yàn eh, náfìlà araka méjì gbàtọ́ wa parí náfìlà araka méjì wọn á ní wọ́lọ́n wo náfìlà araka méjì tí mo yàn yí báyìí ẹ̀yìn bùkátà mi báyìí báyìí báyìí ọlọ́run bá mi gbọ́ eléyìí ló ṣe déédéé súnà yéésì pé wọ́lọ́n wo àlùbáríkà araka mi torí pé ìwọ kọ́ lọ sàlùbáríkà bọ́lá àlùbáríkà bí ọ̀la àlùbáríkà ìwọ ọ̀ma eléyìí ọ̀dọ̀ ọlọ́run ló wà tí ẹni pé wọ́lọ́n wo raka ní bọ́ba ṣe rọ̀ ọlọ́run kọ́ wá sọ pé wọ́n lọ wo sùyàmù tí mo ṣe yìí báyìí o ṣe nǹkan báyìí fún mi àbí kéèyàn tiẹ̀ sọ pé èmi nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam torí pé mo máa ń tẹ̀lé àṣẹ rẹ̀ mo máa ń tẹ̀lé lánàá rẹ̀ tó bá ní ká ṣe mo máa ń ṣe tó bá ní ká má ṣe mo máa ń jìnnà sí ìwọ ọlọ́run wo ìfẹ́ tí mo ní sànàbì sallallahu alaihi wasallam bùkátà mi báyìí báyìí bá ń gbọ́ gbogbo eléyẹn bẹnu kó n fi sẹ́ẹ̀rí rẹ̀ n fi sàtẹ̀gùn síwájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni so Islam gba eléyìí wọlé iṣẹ́ rí rẹ tó o ṣe àwọn kí tó o bá ti nífẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam kò lè ṣe é sọ kò lè ṣe é sọ bọ́ ọ ti ẹ̀ sọ gan kò ní í nítumọ̀ kò ní í ríbi jókòó sí torí pé ò nífẹ̀ẹ́ rẹ̀ òun kàn ń parọ́ lásán ara rẹ̀ ló sì lè tàn jẹ́ ò lè tán lọ́wọ́n bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí sẹ́rí agbápá lè fi ṣàtẹ̀gùn òun náà ni àdúrà ẹni rè téèyàn kan bá jẹ́ ẹni rè ta ẹni rè ẹni tí ń tẹ̀lé tọ́lọ́n ń tẹ̀lé ta ẹ má gbàgbé mi nínú àdúrà yín so eléyìí bá mi kì í sí pé àwa lọ bá ń lépa àgbàdua wa bí gbàtà gbéṣẹ́ wa àgbé kọ́ńtrákìtì wa rárá o àpèjúwe eléyìí ṣẹlẹ̀ láyé anabi muhammed sallallahu alayhi wa sallam pé tójú ọba àrò àwọn sàhábà máa ń bá anabi anabi ó sì bẹ́lọ̀n fún wa tó bá bẹ́lọ̀n òjò sí rọ̀ màdá anabi kú umar radiyallahu anhu ó pe àbúrò bàbá anabi sallallahu alayhi wa sallam yẹn al-abbas wípé tọ nígbà tí anabi wà láyé anabi là máa tọrọ lọ́dọ̀ rẹ̀ kó ṣàdúrà fún wa tójú ọba rọ tíyàn mú tọ dáadáa ìsì máa bá wa bẹ lọ́hùn jó máa rọ ṣùgbọ́n ní báyìí à ń tọrọ lọ́dọ̀ wọ Umar pé kó bá wa bẹ lọ́hùn kó lọ́hùn ọrọ̀ jù Umar Al-Abbas sì bẹ lọ́hùn òjò sì rọ̀ bẹ́ẹ̀ náà ni Umar sọ fún anabi rí pé wà anabi mọ̀ ń lọ sí umra anabi sì sọ pé la tansana fi du'aika ya akhi má gbàgbé mi nínú àdúrà rẹ̀ ọmọ ìyá mi má gbàgbé mi nínú àdúrà rẹ ìwọ ọmọ ìyá mi bẹ́ẹ̀ lànàbì sọ fún Umar pé nìkan jẹ́ Uwais al-Qarni ọlọ́run fi gbígbà àdúrà sílẹ̀ ntọ́ bá rí i pé kó sàdúrà fún eléyìí túmọ̀ sí pé Islam gbà nínú nǹkan tá a lè fi sàtẹ̀gùn tí ìṣẹ̀lẹ̀ kẹta kápẹ́ kẹ́ni rí kó sàdúrà fún wa yóò jẹ́ ni rí kò gbọ́dọ̀ jọ́tọ̀ ọlọ́run tọ́rọ́pọ̀lọpọ̀ èèyàn ní máa yọ sáwọn èèyàn bí ẹni ọlọ́run ṣùgbọ́n tó pẹ́ ni àṣetọ́ni ni so wàá ṣàkíyèsí dáadáa kọ́ mẹ́kẹ́ ni àṣetọ́ni lọ́mọ tọrọ lọ́dọ̀ rẹ pé kọ́ ṣàdúrà fún un tọ wáyé o àwọn orúkọ ọlọ́run ọba táwọn á ẹnìkan ọmọ wọn ọlọ́run ọba nìkan lọ́mọ yóò ń wọn kódà màláìkà tó súnmọ́ lọ́nkọ̀ ọmọ yóò ń wọn ànábì sallallahu alaihi wasallam àtàwọn ànábì yòókù wọn ọmọ ó sì ń bẹnu rẹ̀ tá a ó sì ń bẹnu àwọn orúkọ ọlọ́run tó yẹ pé ọlọ́run bá nìkan òun náà lọ́mọ̀ ó sì ń bẹnu rẹ̀ tó yẹ pé fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ ó wà nínú àwọn orúkọ ọlọ́run èyí tó lọ́n sọ̀kalẹ̀ sínú rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tí hadithi tá a mọ̀ sí hadithi tó ṣe àkójọpọ̀ ìdààmú àti wàhálà ó wà nínú rẹ̀ pé as'aluka bikulli ismin huwa lak sammayta bihi nafsak aw anzaltahu fi kitabik aw callamtahu axadan min khalqik aw ista'tharta bihi fi calmi alghaybi cindak a rí i pé nínú hadithi wọ́n pín àwọn orúkọ ọlọ́run ọba sọ́nà mẹ́ta màtánà bí sallallahu alayhi ó ní mò ń bẹ̀ ọ́ pẹ̀lú àwọn orúkọ tó jẹ́ tiẹ̀ eléyìí tó fi sọ́ra rẹ̀ èyí tó sọ̀kalẹ̀ nínú tírà rẹ̀ tàbó tiẹ̀ fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ àbí èyí tó ṣe pé wọn nìkan lọ dámọ̀ ẹnìkan ò nípa rẹ̀ ó túmọ̀ sí pé ń bẹ nínú àwọn orúkọ ọlọ, èyí tí ń bẹ nínú alukur'an èyí tá a sì tún lè rí nínú sunna orúkọ ọlọ, èyí tó lọ́n fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó ṣe nípa rẹ̀ ó sì ń bẹ orúkọ èyí tó ṣe pé ọlọ́run ọba nìkan ńlọ́mọ ẹlòmíì ọmọ so ló sì jẹ́ pé àdúrà yìí jẹ́ máa ó yẹ ká lè mójútó ọ̀rọ̀ pé wọ́n máa sọ fáwọn èèyàn pé wọ́n ló ní ismullahi al-a'zam wọ́n ló lórúkọ ọlọ́run tó ga jù onílé wọ́n máa mú àwọn èèyàn sí ó lè sọdún mẹ́ta lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá fọ́sọ̀ tí wọ́n bá fọlẹ̀ tí wọ́n bá fọlé tí wọ́n bá lọ́sọ̀ pé lẹ́yìn tó o bá ṣe xidimá fún un lẹ́yìn ọdún mẹ́ta hàn lọ́wọ́ wàá fún ọ ní ismullahi al-azam wọ́n fún ọ lórúkọ ọlọ́run tó ga jù rárá o kò sí tọ́tù ọba yẹn ẹnìkan ọmọ ìwòlẹ̀ tẹnìkan jẹ́ àdúrà yìí ti tó gbogbo ibi tórúkọ ọlọ́run náà bá wà tí wọ́n máa fi pọ́ ọlọ́run tó lọ́ọ́ máa jẹ́ ó ti wọnú àdéhì yìí as'aluka bi kulli ismin huwa lak mò ń bẹ̀ ọ́ pẹ̀lú gbogbo orúkọ tó jẹ́ tiẹ̀ sammayta bihi nafsak tó fi sọ́ra rẹ̀ aw anzaltahu fi kitabik abọ́ sọ́kalẹ̀ nínú tírà rẹ̀ ni aw allamtahu ahadan min khalqik abó tí a e fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ tẹ́mi ọ̀dá mà tó ṣe pé wọ́n lọ́n lọ́ọ́ mà tí n sì mọ orúkọ náà tó ṣe pé wọ́n lọ́ọ́ mà aw ista'tharta bihi fi ilmi al-ghaybi indak aborúkọ tó ṣe pé wọ́n nìkan náà lọ́ọ́ mà nínú mà kọ̀kọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ jamaa àdúrà yìí kò yẹ e ká fi ṣeré ẹ̀ẹ́rì e ẹ̀ẹ́rì lẹ́kùnrẹ́rẹ́ nínú tírà wa hesnon muslim ètò àtúmọ̀ sí de yorùbá wọ́n ń pè ní àdúrà ìdààmú àti wàhálà torípé ànábì ní ẹnìkan kò ní sínú dààmú àbí wàhálà kó fàdúrà ibẹ̀ lọ́hùn àfi kọ́ lọ́wọ́n ọba kọ́ bá mú ìdààmú àti wàhálà rẹ̀ kú. àwọn orúkọ ọlọ́run a gbọ́dọ̀ pọ́n wọn lé ni o a tàbùkù wọn o nínú pípọ́n wọn lé o ní pé ẹ gbọ́dọ̀ forúkọ ọlọ́run kẹ́ fi pòṣà ẹ gbọ́dọ̀ forúkọ ọlọ́run kẹ́ ẹ fi pèèyàn dandan orúkọ ọlọ́run lórúkọ ọlọ́run ó máa jẹ́ ẹ gbọ́dọ̀ mọ́kàn nínú orúkọ ọlọ́run kẹ́ ẹ wá máa fi sọ nǹkan míì tó yàtọ̀ sọlọ eléyìí ó sún wa lọ sídìí àti sọ díẹ̀ nípa àwọn òfin tó de àwọn orúkọ ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ nínú ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa alákọ̀ọ́kọ́ ó ní pé asma'ullahi ta'ala wa tawqifiyya àwọn orúkọ ọlọ́run àti àwọn àròyìn rẹ̀ nǹkan kan ni tó ṣe pé kò ṣe fọpọlọrọ bọba ti ṣe wá nínú ẹ̀rí tó múnádóko iná láàmà wí èyí tó bá wá ńlá pè lórúkọ Ọlọ́run èyí tí ò wá kò sáàyè fún wa láti fọpọlọ tiwa hún ọ̀wọ́dọ̀ pọ́lọ́n lórúkọ tí ò pera rẹ̀ nínú tírà rẹ̀ ó sì gbọ́dọ̀ pọ́lọ́n lórúkọ tánàbí rẹ̀ tí ó pè nínú súnà rẹ̀ a gbọ́dọ̀ pé ọpọlọ tọ́ka sí àá ọlọ́ǹgá ló yẹ kó máa jẹ́ bẹ́ẹ̀ òǹgá ló yẹ ká máa ròyìn pẹ̀lú ròyìn yìí rárá o gẹ́gẹ́ bá ti ṣe rí lọ́pọ̀lọpọ̀ láwùjọ tiwa báwọn èèyàn wọn ò mọ̀ nípa eléyìí ìdí inú tí wọ́n fi máa pe ọlọ́run láwọn orúkọ kan lóríṣiríṣi wọ́n lè pe ọlọ́run ọba yìí báyìí òun lọ́ba ìn ọba ìn ìn ìn èwo ni ìn èwo ni ìn ìn ìn eléyìí báyìí kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ so àbí kí wọ́n kó ọlọ́run àdàgbà mọ́tẹ̀pà <laughs> ah, ah. ṣé ọlọ́run náà ló ròyìn ara rẹ̀ báwọn wípé àbí arúgbó ọjọ́ gbogbo eléyìí báyìí ẹ lè rí mú wá níbi tọ́lọ́run ti pera rẹ̀ bẹ́ẹ̀ tọ́ bákan náà ntọ́lọ́wọ́n bó fi ròyìn ara rẹ̀ àgbọ̀dọ̀ fi ròyìn rẹ̀ nínú àwọn òfin tó tún dé òun náà ní gbogbo ròyìn tọ́lọ́wọ́n bá bá fi ròyìn ara rẹ̀ a gbọ́dọ̀ gbàgbọ́ lódodo wípé bọ́ọ̀lù ti ṣe wínà lórí kò sí nǹkan tó takò ọlọ́wọ́n bá ní laysa kamithlihi shay kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí rẹ̀ níbi báyìí ọ̀rọ̀ kan wá sí mi lọ́kàn tí àwọn èèyàn máa ń sọ àbí tí wọ́n máa ń ṣèbéèrè nípa rẹ̀ pé àwọn gbọ́ nínú hadith anabi sallallahu alayhi pé khalaqa Allahu Adama ala tọ́lọ̀ ń dá nàbí adam aleyhi salam lórí àwòrán rẹ̀ wọ́n ní kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí báyìí wọ́n ní kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí báyìí a máa ṣàlàyé léyìí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí ń bọ̀. alhamdulilayi rabbil alamin <clears throat> a dúpẹ́ fún ọlọ́run ọba ìwọ ọmọ ìyá mi alápọ̀nlé ó rí i pé ọ̀rọ̀ náà ló ti ń gbọ́ ìta àti ẹ̀gbọ́ lónìí yìí àfi ní tí ó ṣe sùúrù torí pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà làwọn èèyàn ti ń ṣe létò jẹ́ pé tó a rí pé wọ́n sọ fún wa pé kò sínú ìbámu pẹ̀lú ìlànà ọlọ́ọ̀ba àti sunnah nabi sallallahu alayhi wa sallam kábíyànjú káwéwo ní ọ̀jẹ̀ tí yóò bámu jù gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n fi sọwọ́ sí wa bíbà wọ́n jẹ́ kó yé wa pé ńgbà tẹ̀ ń da ọkọ̀ nípa àwọn orúkọ ọlọ́ọ̀ba tá a fi lè mọ̀ pé ọlọ́run wọ́n wá ní ọmọ ìyá wọn lẹ́nu pé àwọn rí nǹkan ó sì rọrùn àbí ó dáa kéèyàn máa sọ pé ọlọ́run ọba òjíṣẹ́ òun ṣé eléyìí náà bẹnu pé àròkọ ọlọ́run tí fi pe ọlọ́run náà nu bákan náà kéèyàn máa sọ pé ọlọ́run àrólé òun ọlọ́run ẹrú òun ṣé àwọn gbólóò yìí náà ṣe bẹ nínú ìròyìn ọlọ́run àtòkọ fi lè máa pe ọlọ́run nígbà tó jẹ́ pé tó àkúkú ń gbé wa ṣe ó ti dẹ́rù a gbọ́dọ̀ mọ̀ pé ó bá ṣe wà káfí léyìn náà pé wọ́n ní sóun náà bá mú. alhamdulillah ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó máa ń pe ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀gá ju gbogbo bó ń ṣe ń lérò lọ and eh, a lè mọ̀ nípa ọlọ́run àfi gbọ́dọ̀ ọlọ́run a sì lè mọ̀ nípa ọlọ́run àfi gbọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí rẹ̀ orúkọ tọ́lọ́run bá fi pera rẹ̀ láfi pé ìròyìn tó bá fi ròyìn ara rẹ̀ láfi ròyìn rẹ̀ kọ́ ọmọ wa níranṣẹ́ rẹ̀ kọ́ ọmọ pọ́lọ́n lárólé rẹ̀ kọ́ ọmọ pọ́lọ́n lẹ́rù rẹ̀ ọ̀rọ̀ kẹfẹ́rí lásán ni kéèyàn máa pọlọ níránṣẹ́ òun ìwọ gẹ́gẹ́ bíi ta ni gánà rí so o sì máa ń rò kó ọmọ pọlọ ní ìwọ́n ti pè ẹrú rẹ̀ ah a'udhu billahi minash shaitanir rajim wàhálà tí ṣe pé èèyàn bá ṣe béèrè ẹnu ọ̀gbá ẹnu ọ̀gbá àríbínú rẹ̀ tó bá jẹ́ pé irú rẹ̀ bá ń ṣẹlẹ̀ nírú nítorí tí ẹni àṣebàjẹ́ bá ń ṣèbàjẹ́ táwọn ẹni tó mọ̀ pé bàjẹ́ ni tí wọ́n bá kọ̀ ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ tíbínú ìbá sì sọ̀kalẹ̀ àwọn ẹni ọlọ́run bẹ̀ lọ́run ọlọ́run bò ní gbọ́ mọ́. àdúpẹ́ fún ọlọ́run bá bákan náà wọ́n tún jẹ́ kó yé wa yí pé ṣé tó ń bẹ nínú tí èèyàn fi máa ń bẹ ọlọ́run ọba nípa pé kéèyàn máa ṣe láìlà láìlà láìlà láìlà débi pé ó tún wá bá débi pé tó wọ́n kọ́ búkà kankalẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn yìí wọ́n jẹ́ni tí wọ́n mọ̀rọ̀ kiri ká rẹ̀ tó ní irú wá sí ń lọbẹ̀ táwọn ògiri wà náà sí ń lọbẹ̀ tí wọ́n sọ pé láìlà láìlà láìlà láìlà kí n dájú dé iná. tó alhamdulilayi ìbéèrè tẹ̀sí yẹn ó báyàn lẹ́rù púpọ̀ pé ní abẹ́ sánmà níbi tó rùn náà dé lónìí àwọn èèyàn kan wà wà wọ́n kọ́lé kankalẹ̀ wọ́n pè ń káàbà wọ́n máa ṣe tọ̀wáfù rẹ̀ láì jẹ́ káàbà òdodo kọ̀yẹ́kìrú rẹ̀ wà o kọ̀yẹ́kìrú rẹ̀ wà lẹ́yìn náà ọ̀dọ̀ wà àwọn aṣíwájú àwọn mùsùlùmí arójúṣe yín nìyẹn ẹ má fi ojú sílẹ̀ káwọn èèyàn máa bẹ̀sìn ọlọ́run ọba lójú jẹ́ kó sì jẹ́ pé ẹ̀yin ẹ dágun láti ẹsẹ̀ bí ìgbà tí ó kàn yín lẹ́yìn náà kéèyàn máa ṣe díkìrì pé láìla láìla láìla à eléyìí ó túmọ̀ sí pé èèyàn ò ṣe islam nù torí pé ẹni tí ò ṣe islam náà máa ṣe láìla ní tí mùsùlùmí máa sọ tiwọn ni láìláha illallah torí láìláha illallah àtẹ̀rí yẹn nafyun wa ithbat ó sì àkójọpọ̀ ká lé nǹkan jìnnà ó sì sì àkójọpọ̀ ká fẹsẹ̀ nǹkan rinlẹ̀ ìyẹn ni pé á lé ìjọsìn jìnnà sí gbogbo ẹni tó yàtọ̀ sọ́lọ̀ á sì fi rinlẹ̀ fọ́lọ̀ ìwọ wá sọ pé láìláha kò nǹkan tó yẹ ká sìn kò nǹkan tó yẹ ká sìn ṣé ọ̀rọ̀ wa ni wọ́n ń sọ yun àbí kèfèrí ló ń ṣe kọ́lọ̀ wọn bá kó jẹ́ kí a lè lóye ká nímà ìdí inú táwọn sọ pé ká wá mà nípa ẹ̀sìn wa wọ́n fà ìmọ̀ kan ṣẹ̀sìn Islam. tó alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọ̀rọ̀ náà láti gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ wa a rí i pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó lágbára díẹ̀ ni kọ́lọ̀ ó ṣàánú wa kọ́lọ̀ ó ṣàánú wa ibi tá a